láti ọ̀dọ̀ ọgọ́ra Ismail ní ìlú Èkó wọ́n ní ẹ̀dàkùn ìjọ ó bá súnà mọ́ kí o kí ẹni tí ń tajà àbí kó sọ fẹ́ni tí ń tajà wípé adé ó ta o. Ah, ọlọ́run sọ̀bọ̀rọ̀ Ismail lẹ́sàn-án rí kọ́ ẹ̀yà kéèyàn sọ bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní adé lọ́dọ̀ Yorùbá òun náà ni ọlọ́run owó ọlọ́run owó the god of money òdìkọ̀ ẹ̀yà kéèyàn máa kéèyàn ọlọ́run ọba àtàwọ̀ ọlọ́run nìkan là á máa pè é قل إنما عدو ربي ولا أشرك به أحدا سبحان الله بني كلمة قي الله بني كلمة توا جواتي يونيك تلومي أفولون كل إذا قلت بس قوي كورو عدي كان كهراو أنتي عدي كفاتي فادي أواسي وانيكي ادخلوا في سلم كافة ولا تتبعوا خطوة الشيطان إنه لكم عدو مبين أولو إسلام توتسك ẹ má tẹ̀lé àwọn ìpàṣẹ ṣètọ́n ọ̀tá yìí ni àdí ọ̀tá o ara ọlọ́run ọ̀tá o ọlọ́dì ẹ̀ta o ọlọ́run ọba sọ̀rọ̀ wà pẹ̀lú wa o ilé ni mùsùlùmí máa ṣe ilé náà nìtumọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in ẹni tí ní ajé ká filẹ̀ fún ajé ó di wa ọlọ́run ọba ni ọlọ́run ọba tá a máa bẹ̀ fún gbogbo nǹkan sọ ajé kankan lè ta kankan ju ọlọ́run ọba lọ ẹkú قال فانه ما سلاتهم وقوي ولا اذني وعن المساجد لله فلا تدعوا مع الله احدا اقول قلبي قلبي ولا مضى والمتافر ايوه نعم